lórí ìbéèrè tí wọ́n béèrè nípa pé lára àwọn àmì táàtì mọ̀páàlìkì àmì súnmọ́ kọjá kéékèèké òun káyọ̀ ní kó tó pọ̀nú lé rẹ̀ tó ti mọ̀ gbogbo ojúṣe láyé tó lọ pọ̀ ìpinnu ara rẹ̀ ní tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ipa rẹ̀ ní tí ẹ̀rí sì wà fún lóòótọ́ kó sì lánàá àti àlọ́tọ́ ìpara kàtà níbi ká so eléyìí ò túmọ̀ sí pé ẹ̀tọ́ láti fọnú ilẹ̀ nígbà ọ̀sọ́tọ́ láìsí ó ti wá jẹni tí ó ti jẹ lẹ́sẹ̀ àbí táàlì náà kò rí bẹ́ẹ̀ so bí táà kan lè gbọ́ yíbẹ̀ ní pé lára táwọn ẹ̀sìn lè fi lè rí ibi sí náà bàbá yẹn sí ní wọ́n fi lè rí ìpín náà so kìí báwa ní pé ó dé wọ̀ fún mùsùlùmí kọ́mọ́ kọ́mọ́ lù ààbọ̀ ọ̀pọ̀ yìí lọ sí ibẹ̀ yẹn ara àgbẹ̀yìn ayélujára ní gbogbo àwọn ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta sáàbù náà lọ sí tí ayé tí wọ́n mú jára wọn tó ẹni gbogbo títẹ̀ ayélujára náà àmọ̀ ṣe kò lè jẹ́ bá àwọn akẹ́kọ̀ọ́ lọ́yà pé ní eight tó bá jẹ́ fún àwọn àmì ìgbẹ̀yìn ni tó jẹ́ àwọn kéékèèké èèyàn lọ option láti tẹ̀lé mi láti bá kúrò níbẹ̀ kó ṣẹlẹ̀ wò kọ́ mọ́ torí pé tó jẹ́ àwọn gbogbogbò ni so mo fẹ́ àyè wọ́n bá ta ara rẹ̀. Náà obìnrin sọ̀rọ̀ náà ìbéèrè tèmi ní pé ṣé àlùfọ́dà mọ̀ wà lùbàbọ̀ ṣé nínú ọkọ̀ náà ni àbí sífà àlùfọ́dà mọ̀ wà lùbàbọ̀ kọ́dàrù àlùfọ́dà mọ̀ àlùfọ́dà mọ̀ àlùkọ́dà mọ̀ ìjísẹ̀ àbí àlùkídàm àlùkídàm pípẹ́ àbí àbíkẹ́rẹ́ àlùbàbọ̀ gbólóhùn àlùkídàm. nínú èdè lárúbáwá ìtumọ̀ rẹ̀ ní gbígbàwájú. tọ́bọ́wá ní gbígbàwájú ní tọ́bọ́fẹ́ lò ní orúkọ subject wọ́n máa ní àdìsọ̀bíl wọ́n máa ní àdìsọ̀bíl ẹni tọ́bọ́wájú àwọn olùmọ́jú yí wa pé gbólóhùn nílẹ̀ lárúbáwá ní ẹnìkan ti gba wájú rẹ̀ àbí owó àtẹnìkan lọ́nà kẹ́ni wọ́n jọ ṣe nǹkan yẹn òun kàn gba wájú ẹni yẹn àbí kó jẹ́ báyìí nìkan ti gba wájú rẹ̀ síwájú ẹ̀kọ́ mi ṣe bá dé pé alùpàdé ìmọ̀ba ọba tó ti wà tipẹ́tipẹ́ ni ní tabali kẹrẹ́kẹ́ tó wà tipẹ́tipẹ́ ìkàkánná ti kéde ẹ̀rù máa rí pé هذا المامون قديم هذا المامون قديم سيكتي سيكوين سيكوين اه قولي بقى سيكوين سيكوين سيكوين torí ẹ̀ lè jẹ́ pé kò sínú orúkọ ọlọ́run ti fẹ́ ká lo kàdíf ó ti yé but àǹtàkọ́ ó súnmọ́ kó wọ́n wà ní orúkọ ọlọ́run ní àlejò ọ̀dẹ́lẹ̀ nípa àwọn àgbà kí so ó súnmọ́ tí ọba tí wá jẹ́ pé ó fẹ́ mú orúkọ tí ọlọ́run bá pè rẹ̀ ajẹ́sí pé ní a lè fi mú information wá nípa ọlọ́run ọba torí pé ọlọ́run ní pé kó lè ṣe yẹ fáámi wàyà kọ̀ọ̀kan wá ti kọ̀ wọ́n ti ká lónìí ti àlẹ́ àti wà ní ẹ̀fà nínú tá a lè fi mú ìró wa pẹ̀lú ọ̀fẹ́ máa jẹ́ nìyẹn tá a fi rí ẹ̀rí mi tí ó fi rìnlẹ̀ pé orúkọ ọlọ́run ẹ̀gbọ́n mi yìí àtìlẹ́yìn bí rẹ̀ pé ìròyìn rẹ̀ yóò mọ̀ jẹ́ ní káàdì pé kí ni information wọn nípa aláàṣù mọ̀hánà ọ̀kọ̀hánà ló pé ọlọ́pàá ara rẹ̀. àlẹ́bí tèmi nípa gold and silver ṣé ti náà ṣé ti níta àníyàn gold and silver nìkan ni ó ṣe léwọ̀ ni gbogbo lílo rẹ̀ òjísé ọlọ́run tó rí wa pé gold obìnrin lè lò lítà obìnrin lè lò àmọ́ gold ọkùnrin ò lè lò ọkùnrin lọ́dún ni èèwọ̀ ni fún ọkùnrin tó lo gold. jẹ́ gold wo là ń sọ tí ẹ bá lè fi sẹ̀sọ́ ni o jẹ́ ẹ lè fi kíni lẹ́yìn lè fi sẹ̀sọ́ èèwọ̀ ni kọkùnrin ó lò. ẹlẹ́ẹ̀kejì wa ni pé gold èyí tó bá jẹ́ pé ní ọba jẹ́ bí ìta afẹ́ fi jẹun àti ìta afẹ́ fi mu mi èèwọ̀ ní kọkùnrin àtòmìnì ó lò ó ti yé èèwọ̀ ní kọkùnrin àtòmìnì tó anábì ló ní kámọ́sì bẹ́ẹ̀ wọn là bá òwò pé á ní yàtọ̀ záhàbì ẹ̀ gbọ́dọ̀ jẹun nínú kíni àbọ̀ gold àbọ̀ jẹun bẹ́ẹ̀ torí ẹ̀ àwọn abọ́ rẹ̀ àti kọ́ọ̀bù rẹ̀ ti ànábì kọ́ gbogbo wa àtọkùnrin àtobìnrin ṣùgbọ́n tó bá yẹ pé nǹkan lílo ní obìnrin lè lò ó ìtòbí sẹ̀sọ́ obìnrin lè fi ó lè lò ó ní ọgbó yóò kọ́nà sára. sọ ẹ̀rẹ̀ tẹ̀lé sá fún mi ọmọ tí ó gbé ní ọ̀nà sí náà ṣùgbọ́n ọmọ ẹ̀ tó wá látàràkà ṣùgbọ́n ẹni tó tó ẹ máa sì náà tó jẹ́ fọ́mọ yìí nínú ẹ̀sìn wa kì sọ ọmọ rẹ̀ ọmọ ìyàwó ni ọmọ bá dá pé ọmọ ìyàwó ni nínú ẹ̀sìn yàtọ̀ síse yorùbá o yàtọ̀ sí àpá àtiwá o ọ̀dọ̀ àti mẹ́rin mọ́ náà mọ́ náà yẹn ni pé omi wa náà ti okú bí àwọn náà ló sì jọ ó di é tó yàtọ̀ sáfà àtiwá tó bá yẹ pé lọ́dọ̀ ti ẹ̀sìn ní ìsọmọ wa ọmọ ìyàwó ni ọmọbìnrin ni kò mọ̀lẹ́ ní ọ̀nà ó kọ ọba ọmọbìnrin ní ọ̀nà jẹ́. náà ìgbà tẹ́sí bá ti wá yọ kò nínú ètò lè jọmọ wa yìí ajá pípẹ́ ní àlẹ́ ọ̀kan lélẹ̀. àdúgbẹ́ni àlẹ́ ọ̀kan ní orí ẹ̀. kọ́lá adínú àwọn olùmọ̀ tí wọ́n lé wọ ọmọ bẹ́ẹ̀ lè fẹ́ kálómìnì ní lè fẹ́ àpéjọ bá máa fi àkàtẹ́ bọ́jà wò ẹ̀tọ́ bá fi tẹ́lẹ̀kùn lérí ojú rẹ̀ orí kẹ́lẹ̀ yóò rí tẹ́lẹ̀kùn lérí lọ́dún yé bọ́jà wò. so èyí tọ́ wọn ṣe àà irú ọmọ bẹ́ẹ̀ ni àà lẹ́tọ̀ kankan ní eré ètò ìṣẹ̀lẹ̀ yóò fi lọ́wọ́ wa ìyẹn lè mọ́ta sọ̀rọ̀ rẹ̀ ayé ọkùnrin bàbá ẹ̀ lọ́dún méjèèjì àmọ́ tó jẹ́ pàṣẹ táwọn wá tẹ̀wá láàkẹ́ wá tọ́jú rẹ̀ náà tó tọ̀ wọ́n dàbí bí ti mọ́ wọ́n ti mọ̀ wọ́n ti mọ̀ mọ̀ wá ó sì jẹ́ wá náà ó tẹ̀lé gbẹ̀ta bàtà wọn náà ń ṣe yín o lọ àníṣe mi ti ọkà tó ẹ̀sìn kí làwọn méjì ọjà kò sì tẹ̀lé gbẹ̀mí ṣùkọ́ wọn kọ́ lọ rí àwọn kò lè rí àwọn àwọ̀ ó ti yé kò lè rí àwọn àwọ̀ ẹ̀wọ̀ rẹ̀ kí wọ́n mọ bẹ́ẹ̀ orí ẹlẹ́ àwa tó ti yé lẹ́sìn. torí pé ẹni ìyẹn nìyí bàbá yìí ó túbọ̀ tó kéèsì bàbá rẹ̀ nínú ẹ̀ ti bàbá rẹ̀ nínú ẹ̀ ẹ̀yìn náà wújọ́ sí ẹnì kan ló sì náà nígbà awo, wá sí náà ó bá ìwé ìyàwó ó bá ní ìpapọ̀ nígbà tó wá fẹ́ kó wá sàtọ́lẹ̀ nǹkan náà àwọn àwọn fámìlì rẹ̀ pé orí àkálẹ̀ orí àkàlẹ́ tó wò ó ní lẹ́nu rẹ̀ ni mo ní ìmúlẹ́gbẹ́ ni mo ní. tó ti àkàlẹ́ bá tún ọlọ́tọ̀ lẹ́gbàdá ni ẹ kú. so ọmọ wa jọ ẹni tó fà sọ lẹ́sẹ̀ bí orí sí náà ọjọ́ ọ̀rọ̀ fi méjèèjì. so ẹni tó ti dúró yín ọlọ́kọ̀ ọlọ́kọ̀ ti mẹ́nu lé ẹni tí ó wá àtàsọ́dọ̀ fún ọ wà lọ kílèmù ọmọ èèyàn rẹ̀ ọgbọ̀nà wa kàbó òsì èrè ni ìyàwó òbí nínú ilé ìwé ọwọ́ àtọwọ́ á kílèmù pé èèyàn rẹ̀ ló ní ọmọ láti gbòsígbò kìdí ìwádìí wà lọ́dà lọ́sọ́dọ̀ òsì ọlọ́run ní wọ́n fẹ́lẹ̀ òyìnbó náà láti dájọ́ pé àlùwàlà tó lè fẹ̀rẹ̀ ọ̀ṣù ẹni tó fẹ́ ìyàwó sínú ilé tó gba ilé tó tọ́ bẹ́ẹ̀dì fún òun ló dégé ni òun lọ lọ mọ òkúra kọ́mọ jẹ kí ni kọ́mọ ọmọ ìtọ̀ ọ̀kan wọ́n lè ní òun láti dájọ́ fún ìṣẹ̀dá kó wọ́n lọ. kọ́dà ẹ̀ sọ ohun tó ń sá fún títún tó bá débi pé ó ń sọ̀rọ̀ ìlà sábà wọ́n ìwọ́n náà sáà mọ àbúrò òfin lọ́sọ̀rọ̀ ọjọ́ ọjọ́ ra wọn náà ó máa kú òun ní ra ànábì ní à láíláí ẹni tó pẹ́lẹ́ àwọn tó ń lóbi gẹ́gẹ́ òun lọ́nà lọ́nà wọn hájà lè rà á àbẹ́ni tó ti tẹ̀lé òkò ní òde gẹ́gẹ́ òkò ní ẹ̀sán tiẹ̀ á ti òkò kan ní méjèèjì ojú tó lọ́nà alẹ́ ìwòsàn torí ẹ̀ àrẹ́bí òwò fún wọn jọra wọn ó gbé fóònù fámìlì wọn èyí kò sínú fámìlì rẹ̀ ẹni jọ̀bọ̀ lọ́mọdé náà ṣùgbọ́n tá a bá káwò dájọ́ ọ̀tá yìí ẹni tọ́jú ọ̀yìn láti ní àwọn tó bá fẹ́ wọ́n tàbí kí àkọ́kọ́ lọ́wọ́ ènìyàn láti ẹ̀jẹ̀ ó lè jẹ́ lẹ́yìn ní pé wọ́n fẹ́ kò lè rí ìyàwó wa ó ti yé ìṣẹ̀lẹ̀ kan wọn tó lọ́wọ́ àwọn àkàrà láti ẹ̀sùn ènìyàn ọmọ àlọ́run. Thank you. wọ́n ti túnmọ́ra wọn ó tó ti kó délé ọkọ àbí ó ti wá bímọ síbẹ̀ ó kí máa lè sí ìtàkùn tó ń fi ọkọ kan sínú ilé. Ẹni tó súnmọ́ obìnrin, ìgbà tó súnmọ́ ọ̀tá padà wá tó fẹ́ra wọn wọn ò so èdè tẹ́lẹ̀ tẹ́lẹ̀ súnmọ́ ra wọn àmọ́ wọn padà gbéra wọn sí ilé ọmọ ẹ̀yìn ọmọ àìlè ní ẹ̀ẹ́sìkò ọmọ ẹ̀yìn ọmọ àìlè ní ọmọ àìlè ní ọmọ ìyàwó yẹn sì ní kí n sọmọ ọkọ ìyẹn pẹ́ẹ́ bí táwa sọ nísìnyí tẹwa bẹ́ẹ̀lì ní ti iná òun gẹ́gẹ́ ló fi lè dé tí mo sọ ẹni tó ti wá wà ọkọ rèé tí wọ́n ti so igi rẹ̀ àtúwà tó wà ní ọkàn tán lẹ́yìn tó igi rẹ̀ wá lọ sí ìsìnà ọmọ tó wà ní tó wá bí nígbà yẹn tó sùn kọkọkọ lónìí ọkọ lónìí nínú ẹ ọkọ lónìí ọmọ yẹn nínú kiri kò bá àti bàbá kalẹ̀ lójú méjèèjì ọkọ lónìí kiri ọkọ lónìí nínú ẹ òun náà lọ́mọ tó gbé ẹ nínú ẹ lè máa bàjẹ́ ó ti yé àmọ́ kò lọ ṣe àwọn ẹ̀rọ máa tọ́jú ẹ̀ òun náà ló ní yọ pa àmọ́ra nu sẹ̀ríà ìyàwó bá pàpà ní pé ẹ̀yin fún ẹ lọ́mọ o ẹ bá fọwọ́ lọ́mọ sí yìí o ó ti kọ̀ bá àwọn ẹgbẹ́ ìlú ẹ̀ lọ ọmọ ti ẹ̀ nínú sẹ̀ríà lẹ́nu ìyàn bá wá gbé e tó bá ta kókó ipá ẹni ah, ò lè fi sọ́mọ́ tó bá ti yọ̀ yóò lè wọn bá náà tẹ́bìlì ọba fún yóò dìde yóò fìlẹ̀ tó bá fìlẹ̀ kò sí ìrìn àwọn gbà àmọ́ tẹ́bìlì rẹ̀ bá gbé ìfọmọgbọmọ yẹn lọ yóò ká gbọ́ fún ọ̀pọ̀ ọlọ́gbà sọ ọ́nà mi àbí à ẹni yìí lọ́gbẹ̀ ìtẹ́lẹ̀ àtẹ̀jẹ́ rẹ̀ sì lọ́ yáyá ìbéèrè ìpínlẹ̀ ní pé ní èkó ní sáyẹ̀dẹ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ ọmọ náà rí àwọn akọ́ṣẹ́ tó já sí pé kò kọjú sí yára tó ìgbọ́n ma wá wọ́ tí wọ́n bá wá wọ́ wọ́n á fi àwọn ìjàmbá lẹ̀ tí wọ́n kọjú síbi sí ìwọ́n kò kọjú sí tó táwọn gbọ́dọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe kọ̀ọ̀rà àwọn ẹgbẹ́ ìtẹ́yìí lẹ́wọ́ sí ẹ̀ wọ́n wá bí tó bá tẹ́ lọ́rùn lọ́rùn ọ̀yà jáde fún wa. Ẹgbẹ́ wọ́n tẹ́lá síbẹ̀ ẹ̀ sí ká bá wọn máa tọ́rọ ní àbí ká fi ẹ̀yà sílẹ̀ fún wa. Ẹgbẹ́ wọn lásìlẹ̀ fún ọ̀tẹ́ bá ṣàlàyé tó bá ti gbọ́ yìí. Ẹnu bá wọn ká náà wò. Ẹnu àdá wa láàrẹ̀. Ẹ bá ṣàlàyé fún wọn tó bá ti gbọ́ ìṣẹ̀ fi ilẹ̀ tí ó sì rí nìkan àárín ẹ̀yẹ kọ́lọ́mà kí wọ́n sáà ṣèwọ́lẹ̀ lórí kọ́lọ́mà kí wọ́n sáà ọ̀dọ́ àwọn kọ́lọ́mà kí ó sàlẹ̀kọ́ àlàáfẹ́ ọ̀kan àtọ̀rọ̀ lásìkọ̀dọ̀ náà ìkọ́lọ́mà sí fáwọn ẹrú rẹ̀ kọ́lọ́mà sàṣọ ọ̀kan látòrí ọlọ́mọ